فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فيا عباد الله اعلموا أن الله سبحانه وتعالى أكمل لنا دينا وتم علينا النعمة واجعلنا إن تمسكنا به خير أمة عباد الله اتقوا الله تعالى وتمسكوا بدينكم الذي به نجاتكم وسعادتكم واحذروا كساحب الآداء الذين يريدون القضاء على هذا الدين بشتى الوسائل والمجالات ومن شر هذه والدفائز القضاء على الدين باسم الدين وذلك بحذف حذف أمور تراب بالدين وهي ليست مني عباد الله وقد عذر الله سبحانه وتعالى ورسوله من هذه الدبائس وانصح لنا صفات أصحابها لنكون منها ومنهم على عدم قال سبحانه وتعالى اتبعوا ما أنزل إليكم ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء وقال سبحانه وتعالى وإما يأتينكم مني هدى فمن اتبع هداي فلا خوف عليهم ولا يحزنون وقال النبي صلى الله عليه وسلم إن ذلك فيكم ما إن تمسكت به لن تذلوا كتاب الله وسنتي وقال صلى الله عليه وسلم فإنه من يعيش منكم فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين من بعدي تمسكوا بها وعادوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة عباد الله في هذه النصوص من الكتاب والسنة الأمر باتباع الكتاب والسنة والنهي عن الإله والمتبعين والبدعة عبارة عن كل ما حدث بالدين وهو ليس منه لأن لا يكون عليه دليل من كتاب الله ولا من سنة رسوله صلى الله عليه وسلم أو خلفائه الراشدين أدعى الله عليكم يا الله ويا جنجة الله كما بان محمد صلى الله عليه وسلم إنه سيادك صلى الله عليه وسلم من هو بنوات الخطبة àdébí a máa fi síwájú fún àwọn sọ̀hábà pé ètò olórin náà ó ọmọ ọba wọn ẹni ká dá máa bá ti sọrọ àìkú sọ pé nìkan sọ wọn kò wọn èèyàn báyìí ọdún wa lẹ́nu ìka sọ. Ànábì sallallahu alaihi wa sallam a máa sọ̀rọ̀ àwọn sọ̀hábà ọ̀rọ̀ ọlọ́run òun la máa ń gbélé gbogbo ọ̀rọ̀. Ìlànà tí ẹbí ń ṣe lọ́wọ́ tí ó fi jèrè ẹ̀sìn náà òun kí ẹ ṣe pẹ̀lú ìlànà lẹ́nu wa Muhammad. Àgbọ̀rọ̀ ṣe pẹ̀lú ìlànà táwọn tó gbé kalẹ̀ èyí tó burú jù náà lámàrin ó ní àdáadáalẹ̀ mẹ́sìn gbogbo tó bá jẹ́ àdáadáalẹ̀ anábìláwọ̀ ni gbogbo wá ti jẹ́ àrùn ó lè tìyàn wọn náà ọmọ sí àwọn ọmọ náà kí ẹ sì máa wúwo ẹ̀ bẹ́ẹ̀ bá ti ṣe bídá ètí ń wọ̀ mọ̀lẹ́rùn kúbà wá ní ọ̀sán yìí òun náà nípa ìtìfán بمولد النبي صلى الله عليه وسلم فمن السنه أو البدعة قال مصدوع بها النبي صلى الله عليه وسلم ṣe súnnà ni táà gbàládá lórí ẹ̀ àbí bíbí àríyá táàdíyà lórí ẹ̀ àwọn tàà jẹ́ mùsùlùmí àti sàfẹ́kọ̀ọ́ àwọn kankan nínú àlámàrí ẹ̀sìn wa olófà tí lórí àwọn ọ̀tá ẹ̀sìn tó fi jòkó láàrin wa àwọn kan tí ó ti ní ẹ̀sìn àwọn yàrá fún ẹ̀sìn lọ́wọ́ àwọn kan tó ń bẹ jẹ́ pé lọ́kọ́ wọ àwùjọ àwọn yóò ti hà hà hà lórí alẹ́ lórí alẹ́ àmọ́ àdínà àwọn àfáà tí wọ́n dìde fún ọ̀tà fún yóò wá pẹ́ yóò wá pẹ́ mẹ́ẹ̀ ayé máa rò pé ara ẹ̀sìn lọ́wà báwọn kan bá wá dé táwọn mẹ́rin lókè sáré sí yóò wá lágbára àti sí yìí òun ló tẹ táwọn afáwọn pariwo mọ̀dínà ti káwọ́là àti tó ti ká máa pariwo ó tó ti ká máa lọ́wọ́ wọ́n kékeré láti pẹ̀kan olóko kó máa tàkàmì lọ́wọ́ yẹn mọ̀dínà tó káwọ́lá tó máa ń kóró rẹ̀ rẹ̀ lò láti máa ń kóró mọ́ká mọ̀dínà tó káwọ́lá yìí ó di ìdáná tó lọ ẹ̀rí láìlá ìlọ́lá ọmọdé ọ̀sùnlẹ̀ sọ́nà máa dihaji, lẹ́sẹ̀ wọ́n máa sọ mọ́ bí hajj báwa bá máa dákẹ́ lórí ẹ̀ ọjọ́ bá ń lọ ọjọ́ bá ń lọ ọjọ́ bá ń lọ ó ẹ̀sìn wa ó lè ní àwọn ìpìlẹ̀ ẹ̀sìn ìpìlẹ̀ tí ó dànú alójú ká ní ìpìlẹ̀ tí bá yé wa dáadáa ní àwọn ọmọ sí náà ilé ìsúnà ilé ìbídíà ní ilé àwọn àbá súnmọ́ ń pìyànjú láti máa sàlàyé fáwọn èèyàn káàkiri mọ ìpìlẹ̀ ẹ̀sìn wọn nípa àwọn súnà àti bídíà àtúnmọ̀ ìgbẹ̀lẹ̀ káwọ̀ mẹ́ súnnà ìtàkùn súnnà òun ìlànà lẹ́gbọ́n Muhammad tọ́nà fẹ́ta tẹ̀lé fún kí ọlọ́wọ́ bá ìsọpọ̀ alùpùhárí jẹ́rì ọlọ́wọ́ bá sọ pé ìtẹ́bìrún ma ń sílà ilẹ́kùnrin rọ̀bìkùn ولا تتبعوا من دونه أولياء gbogbo tẹ́bà ṣe o ìdí wọ́n sọ̀kalẹ̀ fún ọlọ́rọ̀ ọba yìí òun nìkan ní ẹmà tẹ̀lé nǹkan míì tó bá tó wá látọ̀gbẹ̀ nìkan tó pè ní wòlíì ẹmà tẹ̀lé o ẹgbẹ́ àwọn olílọ́tọ̀ báyìí àwọn àfáà lọ́tọ̀ wọ̀lẹ̀ àádà ìyàtọ̀ mẹ́ láàrin méjèèjì ìyàtọ̀ mẹ́ láàrin àlẹ̀rẹ̀báyá wọ̀lẹ̀ àádà bàbá ti mọ̀ yàtọ̀ sí mẹ́ láàrin ìbáyá pẹ̀lú àádà ọ̀rọ̀ àti mọ̀lúbí àtàwọn ọmọ ya rẹ̀ náà yóò yọ wa kí náà pẹ̀lú ìbáyá òun ní ismu jami' àwọn afá lórúkọ ọ̀kan lẹ́yìn àwọn tó kó sínú pọ̀ kí láwọn tó kó sínú kúlù mọ́ ìfòlọ́ wáyé bọ́ nǹkan tó bá wù ọlọ́run ọba onípe ní àwọn tó bá kó láti kó láti ìtànpẹ̀lẹ̀ ìbáadà ó ní àwọn kátà lọ fi ń ṣe ọlọ́run ó wá gbọ́ ọ̀rọ̀ jẹ́ ìtọ́ tí ó wu ọlọ́run tí ó sì yọ ọ̀rọ̀ ọba nínú ìbáadà mú bọ́ láti àwọn eléyìí ó wu ọlọ́run eléyìí wu ọlọ́run eléyìí wu ọlọ́run tí látàrí láti mọ́ kéèsì látàrí tó tàwọn kèfì yìí العبادة توقيفية ẹ ha bá ń alìrìbáàdà tó tàwùkìfìyà iná pẹ̀lú ìbáàdà tàwùkìfìyà ní kí ló pẹ̀lú tàwùkìfìyà nǹkan táàrí ẹ̀rí fún kàtòsẹ́ni iná pẹ̀lú ìbáàdà gbogbo ń dá abára ibi súnmọ́ lọ́wọ́ táàrò kí á kẹ̀ẹ̀tàn lọ́dọ̀ ọlọ́run táàrò kẹ̀ẹ̀tàn lọ́dọ̀ ọlọ́run lórí ẹ̀ onípẹ̀lú ìbáàdà tọ́kọ́wà lè ṣe agbọ́dọ̀ rí ẹ̀rí tí ó lè ká ṣe ni a mọ̀ wá ẹ̀rí tó lè ká ṣe ká tó ṣe ẹ̀bá dámù torí mọ̀ látọ̀ kí ní ìwọ náà kí ní ìwọ náà kí ní ìwọ náà àbí káàrí inú àrùkùnrán pọ́nà ló wù mí àbí káàrí níbo inú súnà nẹ́bí kánẹ́bí ló wù ọ náà sùkátọ́ mọ̀ kí ní ìbáadà ni káàkó fi sí tàkìfíyà àbá ní ẹkúnra dúró lérí ẹ̀ tẹ́bì rí ẹ̀rí nínú ọ̀rọ̀kún hàn àbínú súnà tó ní kẹsì tán yẹn ìbájáàmù ìyẹn ní ìsànṣẹ́ pé abẹ́bíwá òjúyọ ọlọ́run táàrán tẹ̀sán lérí ẹ̀ bí irun kíkí ẹwọ tí ni bá a ti ń fi báyìí ìṣẹ́ta ń ṣe yìí wọ́n wà lákọọ́lẹ̀ ẹnìkan mọ́tò tó pé wájọ́jọ́ níwọ̀n láti wà nílà gbogbo wọ́n sára sí ẹ̀tì ẹwà lọ sí ọ̀sá dìjímà ẹmọ́ kí mẹ́rin méjì ní ẹjí ẹgbọ́ sí ọkúnbà kẹtọ́ fi méjì ọ̀ kọ́lẹ̀ ẹ̀tún kí ó jáde mẹ́rin gbogbo nǹkan táwọn tẹ́lẹ̀ bá ta àárí lákọọ́lẹ̀ pẹ̀lú ìbáadà àwọn tó kí ní káwọn kí ní wàtá àábò ní pé ẹ̀ta fẹ́ yẹn bí láyà yìí yóò yẹ mẹ́rin mọ́sálásí ẹni wọn ní ọmọ sálásí yóò máa yọ méjì ilé àrílákọọlẹ̀ ní ìbáàdà ni ṣùgbọ́n tó jẹ́ ìbáàdà tàwọn ìbílẹ̀ ni ìtumọ̀ rẹ̀ ni pé àárín ẹ̀rí kọ́tọ́gìrì kátó ṣe ó wà ní àdá ń fi ẹ̀ òun làwọn nǹkan tó já pé àdápọ̀ kọ àwọn tọ́ta A ṣe náà lámọ̀rí wa lọ́dọ̀ wọ́n yà ní ilẹ̀ Yorùbá a àwọn àládà wa àládà òun náà sọ àládà àládà yàtọ̀ sí ẹ̀sìn nínú àwọn àládà wa nígbà tí wọ́n wọ́ sọ nínú àwọn àládà wa náà àwọn mí àwọn àwọn àwọn kẹ̀mù bá àti máa ṣe gbogbo nǹkan táwọn ṣe ń ní ayé wa tí ò ní kan ṣe pẹ̀lú ẹ̀sìn òun náà pè ní ádà títí dáadáa ti ń ṣe ẹnìkan òun ọ̀pẹ́ ẹnìkan òun ọ̀pẹ́ pẹ́ òun ṣe wọ́n pé kò gbà ádá lórí ẹ̀ òun náà pè ní ádà wà áṣùlù gbogbo tí ń yá ádà tẹ́ ẹ̀rọ pọ̀ mẹ́sìn àtúnyìnlẹ̀kẹ́ máa ṣe òun ò ti kẹ́ rí ẹ̀rí pé ṣé ìtàn yìí sọ́dá àbí ọ̀dá kò níbi ẹ̀mọ́ ṣe lọ tí títẹ́ fi rí ẹ̀rí tó ní nǹkan yẹn ọ̀dá ìdí ọjà nínú àádá ń tiẹ̀ ìdí bá ti tiẹ̀ sí dáadáa mẹ́ta àmọ́ sí òun lọ àmọ́ ṣe lọ ó ní gbọ́ta bá rí ẹ̀rí tó ní kò dá yàtí mẹ́lẹ́ àrí méjèèjì lọ kẹ́lì ọ̀sẹ̀ máa bá dá sábà náà agbádọ̀ dáwà tó bá nàbí òwò àádà ni ọwọ́ àti ọmọ ẹgbẹ́ àtẹ́kì ẹ̀mọ́ àbádá tí wọ́n ní ìwòsàn jàràmíà nígbàrá ní àbò ìyàní àwọn ọmọ sáré nínà wọ́n kí ni sáré ara ẹ̀ tẹ́ ọba sáré náà lọ sáré ni àbólewọ́ ọkẹ̀ ìjàbẹ́ ẹ̀pẹ̀ tó lè wọ́ ni àbólewọ́ ẹ̀sìnkí ọba sáré òlewọ́ ẹ̀sìnkí lóòtọ́ àádà lè lẹ́nu títẹ́ ti pé eré yóò lẹ́bọ̀ àwọn ọ̀sọ́dà máa ń lò alébìsọ̀ ọlọ́rọ̀ alẹ́wọ̀sẹ́lẹ̀ alébìyẹ máa lo gold àmọ́ ẹ̀tọ́ ni fáwọn obìnrin àrọ́rùn ló jẹ́ báwọn ọkùnrin àkáà alébìyàdúwárí múlẹ̀ pé gold aláàdà ni ọkùnrin lè lò àmọ́kùnrin lè lò alébìsọ̀ ọlọ́rọ̀ alẹ́wọ̀sẹ́lẹ̀ alébìyẹ máa jẹun ní ẹmọ jẹ máa mú àmọ́ ìrísọ̀lá àtàrà ó ní ẹ̀gbọ́rọ̀ jẹun pẹ̀lú àwọ tí wọ́n fi góòdù ṣe àbí àwọ tí wọ́n fi sílíbà ṣe ẹ̀gbọ́rọ̀ jẹun ẹ̀gbọ́rọ̀ fífún mi wọ́n ní ìbáàdà gbogbo mídíà táwọn èèyàn ṣe pátá wọ́n ń dà níyàn fáwọn ọgbà ládá lórí ẹ̀ gbogbo mídíà táwọn èèyàn ṣe wọ́n ń dà níyàn fáwọn ọgbà ládá lórí ẹ̀ ní àwọn tó ń ṣe bíkì ìlú jẹ̀mọ́ bíkì jẹ̀mọ́ rí ìlú mìíràn rẹ̀ káwá péjọ kọ̀lẹ́ẹ̀kan náà káwá hapù alẹ́ alọ́wọ́ ọyọ́ níṣù méjì méjì àbíṣù kọ̀ọ̀kan ẹwà ààrẹ ayọ́wọ́ ni ẹ̀ẹ́ ṣe tí kìí jẹ ọmọ nù ìbádà lẹ́ṣẹ́ òní àwọ̀ àárí ẹ̀ nípa tó ṣe ní àìbí látàí ṣe láyé àjẹmọ́ lákò wánà ẹ̀ẹ̀mọ́tẹ̀ wí ìtàlọ́bí wí kọ́ọ̀ àjẹmọ́ láti sàhábà tàbí sọ onígbẹ́ ìmùsùlùmí ẹmọ́ pọ́tá kìí ṣe pé ní ìbádà so kéèyàn ṣe tí kìí ní jẹ ọmọ bídà

ẹni tó wá ní ti wọn la ilaha illallah wọ́n sọ́kọ̀ la ilaha illallah la ilaha illallah la ilaha illallah àbúsá tẹ́lẹ̀ wà yàrá ó lè wòlé lẹ́yìn kò rí láyé kò rí láyé ẹ̀yí kọ̀ pé kálukú sí wọn abẹ́rùwẹ́ fẹ́rẹ̀ máa rán sọ́wọ́n láti wọlé sí ìwọ̀n ara nì wọ́n wá tó aṣọ fún ọjọ́ olóṣèlú ẹ̀rọ lẹ́yìn wọ́n yẹ tẹ́sì báwọn al-aslu fiha at-tawqir ẹ̀wọ́n kọ́kọ́ gbóná èyí náà ṣe yìí sára ní ṣe ọwọ́ àdìgbà ẹ̀ ọkọ̀ gbóná àníṣe ọlọ́wọ́ alẹ́wọ̀sẹ́lẹ̀ olùwà mọ́ yá ìṣúnmẹ́kù ẹgbẹ́ ọba ní kẹmìnà kù nínú yín fàṣàyẹ̀wọ̀ ìtìláàbà kẹfìrọ̀ yóò padà rí apá tó pọ̀ lẹ́ẹ̀sìn fàálẹ́ ìfòmí súnnẹ̀tì bẹ́ẹ̀ bá ti rí apá tó pọ̀ lẹ́ẹ̀sìn àrẹ́bìnrin ẹ̀kọ́ra dúró àwọn sọ̀hábà àbúmúsá kóra dúró

kí ló tó lọ bá ó rí ní àgbà sọ̀hábà lòun òun tí tẹ́lá nípa láti mọ́ta ó ṣe é ṣe báyá pé òun rí mọ́ta àwọn tí kọ́ yé nì kí ní pọ́pẹ́ ìbọn ìran bí àwọn ìkọlù wọn àwọn ìran bí àwọn ìkọlù wọn láti ló bá ọ̀rẹ́ yẹn akọ̀yẹ́ bí alẹ́ rẹ̀ ní máa tẹ̀lé báyẹn lẹ́kà àwọn sábíà yìí à wọ́n fẹ́ ta ni sáré ní yẹn rú ẹ̀ òun bá tó ti láì lọ́dà kò jọ́ ìwọn ó lè wọn náà ṣe èyí kò lè sọ̀rọ̀

mo ti sinmi lánàá mo ti àlejò ẹ̀ta kí ẹ máa dà. wàláì ọ̀rọ̀ yìí lára tí ẹ bá ti pé sàábì àlejò mi sọ gbogbo náà fúnra ó sòrò sọ. sàábì àlejò mi sọ ó ti tuntun lẹ́nu wa. ó ní ẹ̀sùn bẹ́ẹ̀ ọmọ àti bẹ́ẹ̀ ọmọ dákẹ́ àwọn eré tó ti sàbùrù máa dákẹ́. ẹ abúláyé dáadáa èmi ni mo wú bẹ́ẹ̀ abúláyé tó ti jọ sí bẹ́ẹ̀ sàábì

àwọn èèyàn ti láì láì lọ́wọ́ sábí àlẹ́bí ni wọ́n lọ sí ojú ọ̀nà burúkú lẹ̀ wọ́n àtàwọn lẹ́yìn kìí ti láì láì wọ́n sọ ìṣe sábà sọ ni ìṣe sábà ń gbé ìbáyà ni ṣùgbọ́n àwọn tó kí àti jáde wọn èyí ti nẹ́bílá fún àwọn èèyàn nẹ́bílá burúkú ó fún àwọn èèyàn ẹ̀mí ẹ̀ nẹ́bílá kẹsẹ̀ sókè ìtọ́pẹ̀ mi dáa àdébí mọ̀ àjàtà ní àwọn ìlú àdá ẹni bá bàtà nǹkan mẹ́rẹ̀ sínú ẹ̀sìn wa yìí máa lè sàmì nìhù tí ò sí bẹ̀ tẹ́lẹ̀ àwọn ọ̀rọ̀ ọlọ́run ní gbà wọn yẹn tó wá jẹ́ bídà lára àwọn tó wá jẹ́ bídà òní kálá ń sọjọ́ bí alẹ́bí sallallahu alaihi wasallam àyàfi tẹ́ ẹ bá tó ìṣẹ́ ìṣẹ̀lẹ̀ kan ló kù tó rárá aláwọ̀ tó wọ́n sọ ọ́ nígbà táwọn afọ́ òdákẹ́ kọ́dà aláwọ̀ àgbàfà sọ yìí àdìmọ́ mọ́láwì ìmọ̀ mọ̀lẹ́ sọ nínú rẹ́díò wọ́n sọ wọ́n lọ́jọ́ bí àdáni àwọn èèyàn wá tó bá sọ fẹ́ ẹ̀sẹ̀ ẹ̀ tí wọ́n bá sọ bí ẹ̀sẹ̀ ni kò sí ọdún bẹ́ẹ̀ náà <laughs>

òṣìṣẹ́ iná ma tún ẹnu mọ́tò kò sí ẹgbẹ́ ma lọ áńsẹ̀ẹ̀sì tó mú òun ló dáyà náà rí ló yẹ sọ pé kò sí ní ẹ̀sẹ̀lẹ̀ tí ó wú tó tó bá fẹ́ kọ́ lọ́rẹ́ tó bá fẹ́ bí àdùsù náà tí ó bàrà lọ tó fẹ́ kún lọ́rọ̀ àbá tó náà ní o kò mú kẹ́ẹ̀ máa pe mọ́tò bí díà iná ló jẹ́ ibẹ̀rẹ̀ fún yí pé ẹlẹ́kùn mọ́tò bẹ́ẹ̀ bá wọn lẹ́sìn sí ti ìsára bí lọ́gbà Toyota lọ́dà bí lọ́gbà

lọ́dọ̀ tí ó gbà pé tó gbà lórí pé ó tó láti múra ni wọ́n lọ sí ọ̀hẹ́ ìgbàwọn àti yóò dé àbí ìbàdàn torí ọ̀sá ìlú rà á torí pé ọ̀fẹ́ ìgbà ládàá ẹni tó bá ànẹ́bí ṣe ọmọra oṣù ẹ̀ṣẹ̀ lọ àníyàn tó fẹ́ lọ lágbà náà ó ti gà ní ẹ̀ṣẹ̀ lọ ìmọ̀ ń tàbí lọ́kọ̀ ìjẹ́ ká lọ sọ̀rọ̀ bídíà bídíà kẹ́rìnká bídíà sọ lásán náà lálábẹ̀rẹ̀ wọ́n lọ sí kọmọ́tò ìmọ̀ yìí kéwù ti kẹrẹ tí èké láti yà èyí sí london wà láì rí sọ bẹ̀rẹ̀ láìláì wọ́n tọ̀ lórí àwọn arẹ́rù ọjọ́ bí ànábì sallallahu alaihi wasallam kò sí ààrẹ ó sì káàkiri jìnà sí jama àwọn sọ ara wọn ara wọn ibi táwọn ó ti ẹni wọn káwọn ẹ̀mọ́ ìnáwó máa kọ́dá àwọn àbá àtọ́sí wọn lórí wọn tó máa ń sóògùn kẹ́rì bá pọ̀ wà láìní ni wọ́n ní o sẹ́bà náà sáàrẹ̀ ojú ọ̀nà rẹ̀ ojú àbúgbà yìí ẹ̀rìn tọ́wọ́ bẹ̀ ojú ọ̀nà òmùra ojú ọ̀nà bá wọlé ẹ̀rìn tọ́wọ́ bẹ̀ àwárí ní tó tẹ́ bọ́bá tó ọjọ́ bí a ní sọ̀rọ̀ bá wà lọ́sàn náà kò sẹ́ tó ọjọ́ lọ́bí àgbẹ́nà kò sẹ́ tó ọjọ́ lọ́bí àgbẹ́nà tó bá náà bí ò sọ fún lọ́yà wá bí mi òun kàn sọ fún wá bí mi ní ọjọ́ mọ́ndé àmọ́nù oṣù wo ọjọ́ wo àdébí sọ yẹn àwọn onígbà náà ṣe àwọn onígbà ẹnìkan àwọn sẹ́yìn ọ̀pọ̀ àwọn tó mọ̀ ọ̀bílá wà ọjọ́ kẹjọ ọ̀bílá wà àwọn ọjọ́ kẹjìlá àwọn ọjọ́ ọgọ́rùn ìtàlàbà ìlànà yóò fi ẹ̀rí lóbi mú kí à àlẹ́bí sọ pé wọ́n bí mi ní oṣù báyìí báyìí ó inú alákọ̀ọ́bà àwọn àfà òun ni pé alẹ́bìsọ̀ ọlọ́wọ́ ayọ̀ sánà ọjọ́ tó kú òun tó ní ó kò náà kú ní mọ̀bílẹ̀ awà ọjọ́ ọjọ́ òní báyìí tó ẹ̀ mọ̀bílẹ̀ awà báyìí ní ọjọ́ òní báyìí tó nàá mi báyẹ̀ àmọ́ wọ́n lè tó nàá mi alẹ́bì ẹ̀jẹ̀ kò yé yín ọ̀pọ̀ àdébì rẹ̀ ń ṣe nígbà táwọn ẹni kú lẹ́fẹ́ dúró ẹ̀ ń gẹ́gẹ́bì ẹ̀ ń gbọ́ ẹ̀ máa olókè pé ẹgbẹ́ owó ìsinmi olúdìbọ́ ti bẹ̀rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam Ànábì khairun nas qarni àwọn tó dájú àwọn ọgọ́rùn ọdún tọ́bá mi lọ́gbà fún mọ̀lẹ́bí rẹ̀ lónà àwọn ọgọ́rùn ọdún tẹ̀lé wọn àwọn tẹ̀lé àti kẹ́kẹ́ wọn àwọn ẹ̀kẹta náà dá ọgọ́rùn ọdún karùn-ún olóòsìn orí àmẹ́rí ìmọ́mọ̀ àgbọ́n nígbà òfé kò jẹ́ gbọ́ láyé rẹ̀ ìmọ́mọ̀ rí ní òfé kò gbọ́ láyé rẹ̀ ṣáàfì rí òfé kò gbọ́ rí ìmọ́mọ̀ agbọ́rù mọ́sí àbí ìtàlùmọ̀ lórí àwọn tí ní wọ́n sí ẹ̀rọ àtàwọn ṣíà torí pé ìgbẹ̀gbẹ̀ náà ni wọ́n àwọn ṣíyà àwọn tí wọ́n ti wòlú láyé àwọn ọ̀tá àná Muhammad inú ẹgbẹ́ ti búra nu ó ti ní pé ọjọ́ fún ànẹ́bì ni wọ́n mú àwọn ọ̀tá ànẹ́bì ni ẹni tí pé ọwọ́ ànẹ́bì lọ́mọ ọjọ́ pé kébè rí ọ̀rẹ́ ànẹ́bì ni àbọ́tà ànẹ́bì àbọ́tà sì ní àná ànẹ́bì ni ó tún jẹ́ àlífà alákọ̀ọ́kọ́ àwọn táwọn sọ yìí wọ́n ní àbọ́tà kèfèrí ni ọmọ ànẹ́bì àwọn ṣíyà àwọn ẹni wọ́n pọ́sí pẹ̀lú ìláyé ẹni bá gbogbo orí ààrẹ ṣe lọ wà wúwà sí ìlú ní abala káàkiri káàkiri orí ànẹ́bì sí àníọ́ àwọn sí alọ́mọsọ́jọ́ bí ànẹ́bì wọ́n ò sọ́rọ̀ bí ànẹ́bì wọ́n ń fi ayọ̀ náà wọ́n ń fi ayọ̀ náà lọ́jọ́ tí ànẹ́bì sallallahu ni nítorí pé ó ti jẹ́ pé lọ́jọ́ tí ò

ìdí ànábì àmà fi tẹ̀lé súnà rẹ̀ ni ẹ̀ta bá fẹ́ràn inú wa gbé lọ́wọ́ inú wa gbé wá àmìlẹ̀ kó parẹ́ bàbá sára sí àwọn tó fẹ́ràn bàbá sára sí mo fẹ́ sára rẹ̀ parẹ́ abẹ́ẹ̀lẹ́ bẹ́ẹ̀ kọ́ ẹ̀nà bẹ́ẹ̀ ni PDP PDP ni ó wẹ́ sí o ẹ̀nà bẹ́ẹ̀ ṣe ìdí náà tọ̀run lórí jẹ́ ìdí ní ọ̀gídì ọ̀ẹ́bà ibẹ̀ tí ìbá níbi àdébísọ̀ ọ̀lá àwọn ẹ̀wọ̀ sẹ́nà ẹ̀kí súnà rẹ̀ gbogbo àwọn ẹ̀yọ́ àwọn ìyàwó ní kọ́mọ̀ ṣe súnà àwọn àbúrò ní kọ́mọ̀ ṣe súnà àwọn ọmọlẹ́kọ́ kọ́mọ̀ ṣe súnà àwọn bá ṣe olúbi yìí ọjọ́ àwọn fẹ́ ànẹ́bí báwọn ọmọlẹ́kọ́ bá ṣe súnà mọ́ sí gbogbo tù wọn àwọn ilé tí wọ́n lọ́sọ dúdú ẹni táwọn obìnrin ọjọ́ lọ ní gbọ́kùn lọ́lẹ́ kéwú ẹ́ inú òjò ẹni táwọn ọmọ àwọn ọmọlẹ́kẹ́ wọn sọ̀kọ̀tọ̀ wọn lọ́kẹ́ sínú sọ́sá kí súnà nàbí ní wàlá ẹ̀rọ̀lẹ́gbẹ́ nàbí ẹ̀sọ̀ kan méje bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ìbí ànẹ́bí tẹ́lá níbi ànẹ́bí súnà rẹ̀ máa yìí àbíọ́nà ọba wọ́n tàà fi bí àlẹ́gbẹ́ sọ̀rọ̀ ọlọ́run iṣẹ́ ni wọn lọ ọ̀sán ọlọ́run ala nabiyina Muhammadin wa ala alihi wa sahbihi wa sallam الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم أدى كفر عليكم يا الله أولي الله وقال محمد صلى الله عليه وسلم يبقى سائلا nípa tí ayẹyẹ ọjọ́ bí alẹ́rí sallallahu alaihi wasallam àwọn ọmọ agbé gbogbo tó bá jẹ́ látọ̀dá ní sallallahu alaihi wasallam àbíkárí tí àwọn sọ̀hábà àwọn náà ṣe ẹ láti lè tó takura wọn bẹ́ẹ̀ èyí náà pèlú súnnà èyí wá ti yapa rẹ̀ tó náà pèlú bídà àníbi sí ká jìnà sí bídà ẹ má sí bídà àmá ìkọ́nà wọn sábẹ́ alẹ́ Muhammad ọ̀pọ̀lọ́rí ìmọ̀ sọ̀rọ̀ ìtẹ́bìrì ẹ má tẹ̀sí náà lẹ́yìn ọ̀la tẹ́tẹ́tẹ́ rò níta náà bí o ṣe lórí ayé ẹ̀ níbi ẹ̀sìn ẹ má ṣe rárá làkọ́ni kò fi ìtàn torí pé tán kọ́ ní tó ẹ wò ká ṣe lẹ́yìn náà ti wọ̀ lórí yìí náà ẹ̀yin lẹ́nu sọ pé táyà ṣe mọ́tò ààrẹ sílẹ̀ bẹ́ẹ̀ wọ́n tó ṣe sílẹ̀ náà insane fine tó ẹgbẹ́ àlẹ́ ti sílẹ̀ náà tánà bí mo wá tún àlẹ́ tẹ́tẹ́ wọ́n sì dáwọ́ dárí lè máa èyí tààrí nínú ẹgbẹ́ bí ìfúkà ṣe náà ìgbàkẹ́lẹ̀ ẹgbẹ́ pé fọ́lọ́ ìjọ kílẹ̀ ń ṣe ní ẹ̀wọ̀n pọ̀ sí ìyàwó ní alábọ̀dá ẹ̀sọ̀ ọ̀rẹ́ kọ́dà jésù ní òtú ọ̀rẹ́ nìkan wọ́n sọ ní òbí ẹ̀ kí lọ́wọ́ tẹ́ sí ṣèjẹ̀lì ìlú lẹ́nu nígbà tó lọ́sẹ̀ sílẹ̀ kéwù nù ọ̀ọ́kùn ẹ̀ ní wọ́n kùn hàn àti súnlẹ̀ pé alẹ́bí ni ẹ̀sọ̀ ní òbí ni ó ọ̀dẹ̀ ilẹ̀ mú wá pítà lọ bẹ́ẹ̀ mọ́sọ̀ ní òbí ni ó ẹ̀rẹ́ sọ sí ẹ̀sọ̀ àwọn ọmọ ọmọ alẹ́bí ni kúlù bí ẹ̀sìn tọ̀lá ẹ̀mẹ̀ náà nù alẹ́mì gbogbo bíbí àrùn ni ẹ̀yà bíbí àtàtà náà wà àwọn tàbí àmẹ́sọ ọlọ́wọ́ ayọ̀sán àbúdá ní ọmọ wọ́n ni kó lóbi àti dọ̀lẹ́ àdá wọ̀láwó yàwó àná hasana àbúdá ìmọ̀ nínú ọlọ́run àwọn tẹ́jú kó tà lẹ́nu òun àgbọ́yẹ̀ ló sọ fún yóò àlẹ́mì kó lóbi àti dọ̀lẹ́ àdá gbogbo bíbí àrùn ni ó kẹ máa wọ́n pẹ́ ìtọ́ mẹ́rin tó dáa àbúlẹ̀ wa ń sàlàyé rẹ̀ fún yín ẹ̀yìn tẹ́ ló máa kéwẹ́ òun náà ti kú lù bí yẹn ti dọ́lá ẹ̀ wà láwọn yàrá ọ̀hún náà àgbàdà ó ní gbogbo bí i àgbàdà lù wọ́dà báwọn àtàbárí kan mẹ́ta ló dáa alẹ́bí ti dá lórí gbogbo bí i àgbẹ̀ dọ́lá lù ẹ̀yìn náà gbàgbé mọ̀ lù bí i àlẹ́ àmẹ́ ẹni bí i àtọ̀ àtàlà gbogbo ẹ̀ àdísọ̀rọ̀lá wà ìwàsánlá wọ́n ní àmì nígbàgbẹ̀rẹ̀ gbogbo àwọn wá sí yọ́bẹ̀ àdáni tọ́bá pìọ́ sí wọ́n lè ní òṣèré o àmọ́ ọmọ ẹ̀yàn ẹ̀yọ́ lórí ẹ̀ tọ́bá ọlọ́bẹ̀ ló kàn wùlẹ̀ ká ọlọ́bà kíláàsì lọ́tàbà tọ́bá sábà náà lo ayẹyẹ ayẹyẹ ayẹyẹ ayẹyẹ bóyá bí ìdílé àti kọ́pàdé rẹ ọ̀yà wọn olùwárí wọ̀tà ẹwẹ́ náà alàgbèrè wọn sọ́kùwà wọ́n láti àwọn nù alàgbèrè wọn lọ́kùnmá ọlọ́ni ẹran ayé lọ́wọ́ nù bẹ́ẹ̀ bá ẹran ayé lọ́wọ́ ẹran ayé lọ́wọ́ lórí dáadáa ẹ má ẹran ayé lọ́wọ́ lórí ẹsẹ̀ àbẹ̀rẹ̀ wọn bá balẹ̀ tọ́lá wọ́n sàkóso alágbọ́yẹ̀sì rẹ o ọlọ́run sínú àlébà Muhammad tí àwọn àbá wọ́n lè ṣe àdúrà àdúrà wọn lè gbà yìí ẹ̀wọ́n ń bínú ẹ̀fẹ̀ náà àbá àdúrà àbá ń gbà ẹ̀wọ́n ń bínú àwọn àbá máa ń ṣe tọ́ náà wò wọ́n sàbá àpáná adébọ̀ rẹ́ àdúgbọ́dọ̀ ọlọ́run wa ní àkọ́kọ́ ń kúrẹ̀ díẹ̀ wọ́n ní ọlọ́run wò wọ́n wọ́n ní ọlọ́run ò kọ́tàbà rẹ̀ sí àdìsálẹ̀ rẹ̀ ibi tí wọ́n ti ṣe fún ìjà àti àwọn ilé yìí àwọn àṣìpadà ń bẹ̀rù bíbí àtàlẹ́kọ́nà ọ̀rọ̀ rẹ̀ ní ẹgbẹ́tẹ́lẹ́kọ́nà kú ni bíbí àwọlẹ̀ bíbí àtọ́wọ́ rẹ̀ máa wọn bí ẹbọ bíbí àwọlẹ̀ iná abúlẹ́kọ́ náà bá yọ pé kọ́nà parẹ́ ó ti parẹ́ o àmọ́ wọ́n tàbí àti súnmọ́ ga àlọ́dúnlẹ̀ ọlọ́wọ́ káwọn tó wọ́n bídí àwọn ará kúrò torí bídí àná ó ní padà ń dí nínú àjẹmọ́ àwọn àpáta ní jẹ́lá bí kí ó ń dé ẹbọ ló ń dé àbíjọ́lá bí ẹbọ ni gbogbo ẹni wá ní ẹgbẹ́ ìtọ́kọ̀ kò láì ní wọ́n tẹ̀ ọkùnrin bá wọ́n láì ẹni fẹ́ bá dé ní ẹbá dé àwọn àpá mi níta ìlú ọgbọ́n lẹ́yìn wáyìí wọ́n á kòkò kòkò láì fẹ́ ta dúró àfà wàlẹ̀ tí wọ́n lẹ́ tẹ́lẹ̀ omi déhù ẹwọ́n lájú rẹ̀ ń ṣe gbogbo ẹ̀rọ ń ṣe tí àrà bí ìrìn ẹbọ ní ẹwọ́n jàtara ní ẹni ìwò sí ara kò ní ẹjọ́ mẹ́ta ẹbọ ní yálà bí nígbà àwọn akẹ́sàfà dánù wàlẹ̀ wọn ò sí ìbẹ̀rẹ̀ lápá wà lájẹ́ àrà bí wọ́n láyà bí káyọ̀ ní àdábì òṣè ẹ sọ ìmọ̀mù fẹ́ tó sínú ọ̀rọ̀ mọ́tò kọjá lọ àbúrò àlébà ìbára pariwo táwọn jẹ́rìí ẹwà dòwó pọ̀ níbi àdísẹ̀lẹ̀ ti rí eré eku níbi àdísẹ̀lẹ̀ ti rí eku lẹ́ti rí ehùn náà nígbà tí lẹ́ti rí àbí ọ̀sán tàbá ẹ̀bọ̀n búburú ni tò kí ló fà àtọ́nà bàbá yìí ṣe wọ́n ní bọ́mọ̀ bá rẹ̀ ní ìyàrẹ̀ ẹ̀rọ̀kùnrin ẹ̀rọ àtọ́nà bàbá ẹni ká máa ń ná yí ẹ̀dá padà ọlọ́run o bá a wọ́n sàbí ti ẹbọ lọ́dọ̀ àwọn ẹlẹ́bọ wọ́n sàbí ti súnnà lọ́dà ní sọ́dà mẹ́bí wọ́n sàbí ti bídíà lọ́dà ní ìyẹn ló fa àwọn àwọn àwọn pé albídà àhágù mílẹ̀ ibilis wọ́n ní ṣètáni àwọn ó fẹ́ràn bídíà ju ẹ̀jẹ̀ mi lọ ó fẹ́ràn bídíà ju ṣìnà lọ tó ọ̀sẹ̀ bá ti ṣìnà ó lọ orúkú àdá sí padà nílẹ̀ àwọn tó yóò mọ̀ jáde sàrì yóò mọ̀ bá yíjà lórí ẹ̀ bẹ́ẹ̀ bíjà orí ọ̀dá bíjà dá yóò wá ṣe mọ̀lúdì yóò wá lè pósítà yóò wá lè tàbí kú yí ẹ̀ táwọn tí ń ṣe mọ̀lúdì rẹ̀ ọlọ́jà ṣe pẹ́ èsì lórí sọ bẹ́ẹ̀ ìtẹ́ni ti náà máa sọ̀rọ̀ ọlọ́mọ́sà gbogbo bíbíà ọlọ́run tí ó kú pátápátá mọ́jì ó mọ́jì àpò ìrọ̀gbọ̀ ìlú ọlọ́run a sì tọ́lọ́ ọlọ́run ní ìlú ẹ̀ ìwúra wọlé ìlú wàláyé àbí olóbi jẹ́ pé àbẹ́bí àná àwọn àbẹ́bí fún ní ilẹ̀ mọ́tẹ́sọ́ ní èrí ìpèpè ẹ̀rí ni ẹkún wa aláàbí òṣè kan àwọn èèyàn fẹ́ sáà ní ṣe nígbàlẹ́ bí òṣè tí ẹwà kó ó tiwa ẹgbẹ̀rẹ̀ fún símọ́tò àbí tó bá tẹ́wà ti sẹ́tẹ́lì tí wọ́n alẹ́lẹ́ pé làwọn tẹ́ fún àríwá náà alẹ́lẹ́ ọ̀fíìsì báyìí pàtẹ́bí ó sọ àkóso pé kéèké àbẹ́ ọ̀gbìn tí wọ́n ń tàlẹ́ pé wọ́n amọ́tò tún kó lè lẹ́yìn tábàlà ọ̀sẹ̀ pòlùtì àmọ́ bàbá rárá tábàlà tó ìjáde fún ilé wọn bọ̀ wọn وما زنا حرارة وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم